هذا هو قسم الأمر أترى كيف اسم أساج ونبي ومحمد صلى الله عليه وسلم كان رمضان صحابة رأسوا هذا في دادات الليلة ناري حديث دوما كالارو إني حديث إليك تعديلوك على حديث السابع عشر عن عائشة رضي الله عنها قالت خرجنا لا نرى إلا إلا الحج فلما قلنا بالسرف خدت فدخل علي رسول الله صلى الله عليه وسلم وأنا أبكي قال ما لك أنفست قلت نعم قال إن هذا أمر كتبه الله على بنات آدم فقدي ما يقضي الحاج غير أن لا تطوفي بالبيت قالت وضحى رسول الله صلى الله عليه وسلم عن نسائه بالبقر يا واشاني خرجنا لا نرى إلا الحج أجاري قلوا النبي تسيقي أعرفك كتبوا أجاري يورو يسي fàlámà kò nà bisárọ̀ ṣùgbọ́n gbà tó ku díẹ̀ bí àwọn iṣẹ́ àjìta afẹ́ṣe hut àsìkò àládà haidọ̀ mi bá dé mo bá ṣe haidọ̀ haidọ̀ bá bẹ̀rẹ̀ fàdákàlà aláya rasulillah sallallahu alayhi wa sallam anabi bá wọlé wá bá mi mo sì wọlé lọ wà á na abki mo bẹ̀rẹ̀ sí ní sunkún pé áà ah, ah, ṣé etí òtún ní jẹ́ kí n rí àwọn iṣẹ́ ájì tí mo fẹ́ ṣe parí òun tó wá lélẹ́yìí ẹ̀rù nǹkan torí iṣẹ́ ájì tó fẹ́ ṣe tí ájì wa dé ó bẹ̀rẹ̀ sí sunkún. pé àwa náà ṣíṣe ìjọsìn kan bá fẹ́ bọ́mọ́ wa lọ́wọ́ tó máa ní làpárẹ́ mi wọ́n sá èyí tó máa ní lápá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn òun náà ní owó kan tó lé tí ọba ti tẹ̀ lọ́wọ́ òun náà ní ipò kan tí ń lé tí ọba fẹ́ bọ́ sí i òun náà ní ọlá kan tó fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó wá jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan ẹlòmíì báyìí láàárọ̀ yìí nísìnyí kó tó kí ṣubú yìí báyìí ó yóò di bí aago méje tó wá jí láago méje wọn yóò tó wá ná yìí pé ah mo ti gbádùn oorun ọ̀ gbádùn oorun o ọ̀gbádùn oorun pàápàá jùlọ lọ́kùnrin ọ̀gbádùn oorun oorun ìsúlósùn yẹn o tó sùn láago méje tó òun fi jáde tọ̀sí wá gbájú tó lọ́lọ́ kírun àsùbà ọ̀gbádùn oorun o tó bá yẹ pa ẹni tí bẹ́ẹ̀ lọ́lọ́run bẹ lẹ́mìí ẹ̀ inú ìbànújẹ́ ni ó wà pé a ah, èrè ọlọ́run òun ò kírun àsùbà lákòókò rẹ̀ òun ò kírun àsùbà ní jàmá òun ò kírun àsùbà ní mọ́sálásí torí pé inú àpẹẹrẹ lélẹ́yìí ó bẹ̀rẹ̀ sí sunkún ànábì wa wọlé tán pé máa lẹ ànfàṣà èwo ló ti ọ kí ni ti ọ rẹ Aisha ó wá lo kálímà ànfàṣà yẹn ní ìdípò idol ṣé idol ti dé ni kótó náà ó ní wọn wá dá a lóhùn pé bẹ́ẹ̀ ni kọ́ọ́lù. àlẹ́bí ni iná àdá amúrọ̀n sórí ntọ́sẹ̀lẹ̀ sí ọ yìí àlámọ̀rí kan ní kàtàbà ọlọ́ àlábà náà ti ádámà tọ́lọ̀ ti kára àpé yóò máa sí gbogbo ẹni tó bá ti jẹ́ obìnrin ní ọmọ ànábì ádámà. fọkọ̀dì màá yẹ́kọ̀dì lè hajj gbogbo táwọn alálàájì máa fi náà wọ́n náà bá wọn sí lọ kò di ẹ lọ́wọ́ wọ́n náà bá ṣe hajj dẹ lọ dẹ́rọ àná látàtúfì bẹ̀rẹ̀ ṣùgbọ́n sá ọ̀gbọ́dọ̀ má lọ tàwáfù Káàbà gbogbo aṣẹ́ yòókù tí wọ́n bá ń ṣe náà wọ́n lè máa lọ bá wọn pa síbí tí wọ́n wọn ṣe ṣùgbọ́n ò ní tàwáfù Káàbà. kọ́lá ìyá wa Aisha ni wàtá nàbí wa pa táwa parí sí hajj wàdó Rasulullah sallallahu alaihi wasallam anisa ibil bakor anabi wa pa ẹran fáwọn ìyàwó rẹ̀ láti lè fi dí àwọn iṣẹ́ míì tán àrí ṣe àti àìdẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yẹn láti lè fi dí àwọn nǹkan tó dí wọn lọ́wọ́ tẹ́sí tòbí ìyẹn ni ó máa kíni ìyẹn ni ó di àwọn iṣẹ́ tán àríṣe lákòókò tó yẹ ká di fún wa kí lóò anábì pa anábì pa màálùú láti fi di iṣẹ́ yẹn eléyìí ni àwọn nǹkan tá a máa ń ṣe nígbà tó yẹ pé àwọn nǹkan kan i nínú ájì téèyàn ò rí ṣe iṣẹ́ tẹ téèyàn ń sìn yẹn kò tó ń péye nípa làtẹ́yìn oṣù tó ń pọ̀ ògede pọ́ lọ́ra téèyàn òsì lásìkò tí èèyàn orí ti papá jùlọ fáwọn obìnrin bákan náà eléyìí ti fi hàn wáyé pé kóbìnrin wà ní àsìkò àì kí àìdọ̀ wá dé kò túmọ̀ sí pé àjì rẹ̀ ti bàjẹ́ kò túmọ̀ sí pé àjì rẹ̀ ti bàjẹ́ àwọn nǹkan kọ̀ọ̀kan lọ́kàn lè di lọ́wọ́ kọ́mọ́tì tòṣe irú ẹ̀ ní ìtàn àbí sọ̀rọ̀ ṣùgbọ́n sá ó gbọ́dọ̀ lọ tàwáfù lásìkò tó ń ṣe àìdọ̀ lọ́wọ́ o tí àìdọ̀ bá parí wà lọ tàwáfù. eléyìí jẹ́ alámọ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wàá rí pàmò ẹ̀kọ́ tá a rí mú ń àkọ́kọ́ a rí mú nínú ìdájọ́ wípé ǹjẹ́ tó bẹ̀rẹ̀ bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ sórí tàwáfù sórí tàwáfù. ẹlẹ́ẹ̀kejì ni pé a sì rí mú ń bẹ̀ bí ẹ̀sìn ti pàtàkì lẹ́mìí àwọn ẹni àná ẹni ìṣáájú àwọn tí wọ́n bá dépò pé nǹkan yẹn bá nínú jẹ́ ńlọ fúnfún tóun lọ́ọ́ fà fún rẹ̀ ni òun kọ́ ló fà tí wọ́n láwọn sọ pẹ̀lẹ́ ní tó sí tọ́tàn jẹnẹrétọ̀ fún rẹ̀ ló tọ́tàn jẹnẹrétọ̀ fún rẹ̀ lọ́ta tv àbóhùn ló fi tan kíní tí ń wò bí sátàmì ni àbí èwo lórí tó ti ti ń wò fún rẹ̀ lọ́tàn fún rẹ̀ ló lé fóònù rẹ̀ tọ́tẹ̀ sásìkò ló fi bọ́ wọn lọ́wọ́. fúnra ẹ̀ lókè òkú ti ń kẹ́kẹ́ tí ń ṣe tí ṣe ọlọ́run ọba àká fi bọ́mọ lọ́wọ́ tí ò lọ sí àsìkò táwọn wa kí tàràwì ìlàlà fàájì lẹ́nu mi fi ṣe fàájì tó lè kú ń bẹ̀ tí wọ́n dé má díẹ̀ ṣùgbọ́n ẹni yìí sí etí ẹ̀ tó ń lọ́fà ni tó sì jẹ́ dandan tí tó máa nínú oníṣọ́ tá a mọ̀ máa fáyẹn ni wípé àwẹ̀ ànábì Dáúdù ti wọn gbà tó wá gbàrẹ̀ lónìí yóò tún ní lọ́la tó wá gbàrẹ̀ lónìí yóò tún ní lọ́la bí ti ń lò gbèsè ayé rẹ̀ bọ̀ nìyẹn. ó wá lásìkò kan wá rẹ̀ àyàn lọ kí lọ fífù wọ́n bẹ̀rẹ̀ sí sunkún wọ́n bẹ̀rẹ̀ sí sunkún kí ló ṣẹlẹ̀ sísan tó ṣẹlẹ̀ fún wa àwọn ẹgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pàgbẹ́ ya àbátẹ́rẹ́ àyẹ̀wò yóò fẹ́ kú ni àti ah, wá ló ṣẹlẹ̀ ọ̀kan náà tó wá sún wọn lápẹ́jọ́ rẹ̀ wọn á lọ bá ṣíṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀sìn sunkún ìyá rẹ̀ lẹ́fẹ̀ẹ́ wọn sunkún kí ló ṣẹlẹ̀ sọ ló ṣẹlẹ̀ lọ́kàn tó fẹ́ kún ni pé à ah, láti bí ìjàrún ìwà aláwẹ̀ gbà fọ́lọ́n tó dá mi ìràwẹ̀ gbà láti jàrún ìràwẹ̀ gbà yín wá ń jẹun láti jàrún àwẹ̀ tí èso ọ̀nà yẹn kéde ara mọ̀dá ni o èyí tí ní sin lọ́wọ́ náà ni o tí wọ́n ń wá ojú rí ọlọ́run gbókàlùkù wa náà bàbá ti nífẹ̀ẹ́ ọlọ́run ọba sí lẹ̀sìn ọlọ́run ti pàtàkì lẹ́mìí wa o ìdí eléyìí àdìsí yìí ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí pé kẹ́sìn ọlọ́run pàtàkì lẹ́mìí wa káwọn pàpà jùlọ àwọn ọ̀ràn yẹn ọlọ́run pàtàkì lẹ́mìí wa bẹ́ẹ̀ náà káàbí ń sin náfìlà síwájú ọlọ́run káwọn fojú kéré ẹ̀ gbogbo àwọn eléyìí náà ni ọlọ́run bá wa tún papọ̀ tọ́lọ́run fi sàmì wọn lórí àlùkìyàmù abẹ́rẹ́ wọn bá lè tẹ̀ ọ́lá kọ́lọ́n kó fún wa ní àlékún àgbọ́yé nípa ẹ̀sìn rẹ̀ ó sì jẹ́ kí àlílò rẹ̀ kọ́rọ̀ wá lọ́rùn kó a jẹ́ ká bá a ní ibi tó lérè wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh